róòmù orí keje ẹ̀yin ará mi ohun tí mò ń wí yìí kò ṣe àjèjì sí yín nítorí ẹ̀yin náà mọ òfin pé òfin de ènìyàn ní ìwọ̀n ìgbà tí ó bá wà láàyè nìkan bí àpẹẹrẹ òfin ìgbéyàwó de abilékọ níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú òfin tí ó de obìnrin náà mọ́ ọkọ rẹ̀ kò ṣiṣẹ́ mọ́ wàyí o bí obìnrin náà bá lọ bá ọkùnrin mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè alágbèrè ni a ó pè é ṣùgbọ́n tí ọkọ rẹ̀ bá ti kú ó bọ́ lọ́wọ́ òfin ìgbéyàwó kì í ṣe àgbèrè mọ́ bí ó bá lọ fẹ́ ọkọ mìíràn bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ará mi ẹ̀yin náà ti kú ní ti òfin nígbà tí ẹ di ara kan náà pẹ̀lú Kristi ẹ ti ní ọkọ mìíràn àní ẹni tí a ti jí dìde kúrò nínú òkú kí a lè sin Ọlọ́run lọ́nà tí yóò yọrí sí rere tẹ́lẹ̀ rí nígbà tí a ti ń ṣe ìfẹ́ inú wa bí ẹlẹ́ran ara èrò ọkàn wa a máa fà sí àwọn ẹ̀ṣẹ̀ tí òfin dá wa lẹ́kun rẹ̀ láti tì wá sínú ohun tí àyọrísí rẹ̀ jẹ́ ikú ṣùgbọ́n ní ìsinsìnyí a ti bọ́ kúrò lábẹ́ òfin a ti kú sí ohun tí ó dè wá báyìí a kò sin Ọlọ́run lọ́nà àtijọ́ mọ́ àní lọ́nà ti òfin àkọsílẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà titun ti ẹ̀mí kí ni kí a wá wíwà yìí o ṣé òfin wa jẹ́ ẹ̀ṣẹ̀ ni rárá o ṣùgbọ́n ṣá èmi kì bá ti mọ ẹ̀ṣẹ̀ bí òfin kò bá fi hàn mí bí àpẹẹrẹ ǹbá ti mọ ojú kòkòrò bí òfin kò bá sọ pé. ìwọ kò gbọdọ̀ ṣe ojú kòkòrò. àṣẹ yìí ni ẹ̀ṣẹ̀ rí dìrọ̀ mọ́ láti fi ṣiṣẹ́ ó ń fi èrò oríṣiríṣi ìfẹ́kùfẹ́ sí mi lọ́kàn bí a bá mú òfin kúrò ẹ̀ṣẹ̀ di òkú. nígbà kan rí mò ń gbé ìgbésí ayé mi láìsí òfin ṣùgbọ́n nígbà tí òfin dé ẹ̀ṣẹ̀ yọjú pẹ̀lú ni mo bá kú òfin tí ó yẹ kí ó mú ìyè wá ni ó wá di ọ̀ràn ikú fún mi nígbà tí ẹ̀ṣẹ̀ rí ohun dìrọ̀ mọ́ nínú òfin ó tàn mí jẹ ó sì pa mí kú dájúdájú. Dájú ohun mímọ́ ni òfin àwọn àṣẹ tí ó wà nínú rẹ̀ náà sì jẹ́ ohun mímọ́ ohun tí ó tọ́ tí ó sì dára ǹjẹ́ ohun tí ó dára yìí ni ó ṣe ikú pa mí rárá o ẹ̀ṣẹ̀ ní ṣekú pani kí ẹ̀ṣẹ̀ lè fara rẹ̀ hàn bí ẹ̀ṣẹ̀ ó lo ohun tí ó dára láti pa mí kú báyìí ó hàn gbangba pé ibi gan-an ni ẹ̀ṣẹ̀ ìṣe nítorí ó kó sábẹ́ òfin láti ṣe ibi àwa mọ̀ dájú pé òfin jẹ́ nǹkan ti ẹ̀mí ṣùgbọ́n èmi jẹ́ ènìyàn ẹlẹ́ran ara tí a ti tà lẹ́rú fún ẹ̀ṣẹ̀ ìwà mi kò yé èmi alára nítorí kì í ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe ni mò ń ṣe àwọn nǹkan tí mo kórìíra gan-an ni mò ń ṣe níwọ̀n ìgbà tí mo bá ń ṣe àwọn nǹkan tí n kò fẹ́ mò ń jẹ́rìí sí pé òfin jẹ́ ohun tí ó dára wàyí o ó já sí pé kì í ṣe èmi alára ni mò ń hùwà bẹ́ẹ̀ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi mo mọ̀ dájú pé kò sí agbára kan nínú èmi ènìyàn ẹlẹ́ran ara láti ṣe rere n kò lágbára láti ṣe é nítorí kì í ṣe nǹkan rere tí mo fẹ́ ṣe ni mò ń ṣe ṣùgbọ́n àwọn nǹkan burúkú tí n kò fẹ́ ni mò ń ṣe tí ó bá wá jẹ́ pé àwọn nǹkan tí n kò fẹ́ ni mò ń ṣe a jẹ́ pé kì í ṣe èmi ni mò ń ṣe bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé iná mi mo wá rí ìwà yìí pé ó ti di bárakú fún mi pé nígbà tí mo bá fẹ́ ṣe rere àwọn nǹkan burúkú ni ó yá sí mi lọ́wọ́ mo yọ̀ gidigidi nínú ọkàn mi pé ọlọ́run ṣe òfin ṣùgbọ́n bí mo ti ń wòye àwọn ẹ̀yà ara mi ń tọ ọ̀nà mìíràn tí ó lòdì sí ọ̀nà tí ọkàn mi fẹ́ ọ̀nà òdì yìí ni ó gbé mi sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi irú ẹ̀dá wo tilẹ̀ ni tèmi yìí ta ni yóò gbà mí lọ́wọ́ ara tí ó fẹ́ ṣekú pa mí yìí ah ọpẹ́ ni fún Ọlọ́run òun nìkan ló lè gbà mí là nípa Jésù Kristi Olúwa wa bí ọ̀rọ̀ ara mi ti wá rí nìyí ní ìdàkínní mò ń tẹ̀lé ìlànà òfin Ọlọ́run nínú àwọn èrò ọkàn mi ní ìdàkejì ẹ̀wẹ̀ èmi yìí kan náà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mo tún ń tọ ọ̀nà ẹ̀ṣẹ̀.